tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé ní ayọ̀lá lùbáríkà yìí láti tẹ̀síwájú nínú kíkà láti mú jíra الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى أترى لكم كياتي يقول صلى محمد صلى الله تعالى عليه وآله وسلم àlékún ìkẹ́ ọlọ́run àti ìjọ rẹ̀ kí wọ́n bá òṣìṣẹ́ náà ti àwọn ará rẹ̀ re àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ gbẹ̀ngà kìíyàmá kí wọ́n lábàá tí wọ́n ṣàì pàwọ́ kan. lẹ́yìn náà bíi Allah ta'ala àwọn tẹ̀síwájú láti. ohun tí imam bukhari tọ́ka ní báàbù báàbù sílatu rahim ètí ṣe báàbù ẹlẹ́ẹ̀kẹfàlélógún nínú àwọn abúwàbù tí à ń bá bọ̀. وني حدثنا أبو معين قال báàbù náà sọ̀rọ̀ nípa sílẹ̀tò rọ́ọ̀hìn síso òkun ẹbí oní àdẹ́sẹ̀nà amúrú ibn Uthman ibn Abdillah ibn Mawhib قال سمعت موسى ابن طلحة يذكر عن أبي أيوب الأنصاري أن أعرابيا عرض للنبي صلى الله عليه وسلم في مسيره فقال أخبرني ما يقربني من الجنة ويباعدني من النار قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحم يعني أبو موسى العشعري رضي الله تعالى عنه وأرضاه وزوج لله عربيا لا أربع وقوها عرض للنبي صلى الله عليه وسلم ودابوا أناو بسلا محمد صلى الله عليه وسلم يعني لما ará أما a máa fojú fò fún wa ohun tí nítorí nítọ̀ ìtẹ̀mí wọn nítorí nítọ̀ ìtẹ̀mí wọn eléyìí ló bá jẹ́ pé àwọn sàábé a máa wù wọ́n gan káró owó wá sí ìbéèrè lọ́dọ̀ sí nàlá Muhammad sallallahu alaihi wasallam torí pé wọn a máa kẹ́kọ̀ọ́ púpọ̀ torí pé òun ní ti ń bẹ ní orí ẹ̀mí rẹ̀ bó ṣe wà lórí ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe wí jáde lórí ara rẹ̀ kò mọ̀ pé à ń pẹ́ gàn náà sọ̀rọ̀. wọ́n ní ó dábò ọ̀nà òṣìṣẹ́ lábà àmọ̀tí àárọ̀ sọ̀rọ̀ bí kí ẹ tọ̀ máa kí ẹ máa rìn lọ kẹ́ni kọ́tà kẹ́ni kọ́tà dọ̀bù kúrọ́sì yẹn kó kó dì yẹn lọ́nà tó abẹ́rẹ́ ní ilé rẹ̀ tẹ̀gbẹ́ aráàlú ò ní ti rẹ̀. ọ̀gá náà wọn sáré ó ní ń sọ fáwọn tàbíhùn ó ní wàllá tí ẹ bá ní kí n kí yín ní òrùn nípa bójú kí ọlọ́run ọba ṣe rí kí n describe outlook òdìdí ọlọ́run ọba fún yín wàllá yìí ní lè describe torí pé mi ò sí ojú mi méjèèjì kò yóò rí látàrí wíwẹ̀ nítorí haida. òun ilé ń wò débi pé ojú ló rí ìṣòro pé òun ti yó òun ti wò òun tán òun ti wò fín ṣùgbọ́n lábá oko òun jẹ ó lè má ti rí ìrìn àjọ máa ń tó pé ta ni Muhammad láti tọ́ka sí báyìí kò ní dúró di ẹnìkan kan ṣùgbọ́n àwọn àwọn ẹni tó fẹ́ ṣèbéèrè. tí wọ́n fi ṣe béèrè ẹlòmíì gan òṣìṣẹ́ ọlọ́run pé ṣe bí nǹkan báyìí lọ́sẹ̀ béèrè nítorí ara ń tì ojú ń tì kò lè sọ ẹlòmíì wọn náà ibi lọ́ba ń àmẹ́bí sọ̀rọ̀ máa àmẹ́bí wa sọ fún pé lọ jíṣẹ́ fẹ́ni tó rán pé ìdáhùn ìbéèrè rẹ̀ báyìí báyìí ìyẹn ni pé àmẹ́bí náà pé wọ́n á sọ̀rọ̀ wọ́n ó dá ọ̀nà ìṣẹ́lá alayhi wa sallam fi masiri lórí ìrìn rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá wà lórí bẹ́ẹ̀ ni lágbára ọkọ̀ yìí ló wọ iwájú òṣìṣẹ́ ọlọ́run tó tẹ̀ pápá ọ̀wá wípé àgbẹ̀rùnì máa yọ kàgbẹ́bùnì ìmìnira ìṣẹ̀nà ètò ètò fẹ́ gbọ́nà. ìjọ fún mi nírò nípa ohun tí ó sọ mi mọ́ àìsẹ́nà fún mi nílò nípa ohun tí ó sọ mi wá àjẹ́nà wọ́yí bá ẹ̀yìn mi nìyẹn náà tí ó sì gbé mi jìnnà síná tí ó sì gbé mi jìnnà síná yẹni pé ìbéèrè kó wá iná ló ń ṣe torí pé rọ́pù ẹ̀mọ̀rì kúlìyà olórí gbogbo àlámọ̀rí òun náà ni tó bá dé ọ̀gbẹ́jà lọ́kẹ́yà náà kọ́ lọ́wọ́ kó yọ ọdún ní àkókò ìdájọ́ náà. olórí gbogbo àlámọ̀ yìí náà lọ́dọ̀ mi dàrú bí àmà nígbà tí wọ́n bá ní káwọn ọmọ náà máa wọlé kéèyàn wà nú àwọn bí wọ́n máa kiri àrùn kẹ́yìn sínú wọn. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ọlọ́run bá ní gbogbo ẹ̀rí tẹ́lẹ̀ tó wá sí etí wọ́n ti dánù kù ní lẹ́bàá ná wọ́n kó máwọn tí wọ́n wọ̀ wọ́n náà wọ́n á mú wà ọlọ́run bá lè ní dájúdájú onítọ̀hún ti nílé onítọ̀hún ti kú ó ti ṣe àṣeyọrí fàkàdìfáì wọn ní nígbà tí wàá di ìṣẹ́ ọlọ́run bá lè sallallahu alaihi wa sallam fún mi nílò nípa ohun tí ó mú mi wọ tí ó sọ mi má àlìjánná tí ó ti gbé mi jìnnà síná qala ta'budu Allaha wa la tushriku bihi shay'a wọn ni kó máa jọ́sìn fún ọlọ́run. kó o sì mọ wà oorun púpọ̀ mọ́ ọlọ́run nínú ìjọsìn eléyìí náà ni foundation eléyìí ni ìpìlẹ̀ ìyẹn ti gbé tí ó bá ti wọ́ gbogbo ohun yòówù ń ṣe kò ní ní ìtumọ̀ ọlọ́run ò ní gba iṣẹ́ kan lọ́wọ́ ẹni tí ń ṣe ọlọ́run ní àyìn àjìnà ṣòro ṣe ọlọ́run rọrọ̀ yọ káwá ro nǹkan ní ìkọ̀mọ́ náà. nínú ìjọsìn ẹ̀rí tó bá dídọ̀ gbẹ̀ndà lẹ́yàmà ọlọ́run bọ́ sọ fún àmì ìyíká à ń tẹ kó kẹlẹ̀ mọ̀ torí ọlọ́run mọ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún àmì ìyíká àlẹ́ àrọ́ ìpìlẹ̀ kọlẹ́ ìpìkú níhìn níwájú gbogbo ẹ̀ lọ́dọ̀lọ́run dábàdá bí à ń tẹ kó kẹlẹ̀ mọ̀ àmì tàkìlúni wà ó ní ilẹ̀ ẹ̀yìn ìlú nílá sí wọ́n ló sọ fún àwọn èèyàn pé kó mú ìwọ àti ìyá tó bí ọ ní ọlọ́run yàtọ̀ sí ọlọ́run ọ̀rọ̀ sọ. ìpè kàdíyà sheik ẹ wo kéèyàn bá wo ibi tí rahma ọlọ́run tó gbà rẹ̀ àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ àforíjì rẹ̀ ibi tó gbà èrè ọlọ́run á sàdáni ó sàdáni ayé ẹ̀jẹ̀ gan ọlọ́run yìí dárí ẹni tó bá ti gbà yọ̀ ẹ̀jẹ̀ àwọn tó ńlá dáa nǹkan òun ní àgbà. jọ́sìn kan lọ má sì ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ má mú orogún pọ̀ mọ́ lọ mímú orogún pọ̀ mọ́ lọ ní gbogbo ọ̀nà téèyàn gbà mú orogún pọ̀ mọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ rò pé eh, ọ̀kan èyí tí wọ́n ti jẹ́ tí mo fi wọn pẹ̀lú ìdóni èyí babaláwo wọn ti jẹ mọ́kí ńìlọrin mo rí kílíìpù rẹ̀ kẹ́tí ń sọ̀rọ̀ nípa ṣíìkì ó ní wọ́n ìdí wọ́n ń gbìyànjú láti sọ fáwọn èèyàn wípé ṣíìkì ike ẹni tí ń ṣe láyéláyé la fi ń kírun tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ẹ̀wà lẹ́lẹ́bọ̀ọ́ tọ́lọ́run ti ṣàlàyé ẹbọ fáwọn èèyàn nù Kùránì ẹ̀dá kò sí sọ̀rọ̀ dùn lẹ́nu wèrè wèrè tó ní ní gbangba ní kí n kékeré ó sọ pamẹ́ra yíkó kó kéèyàn bá fẹ́ tó bá fẹ́ rí ayé tó bá fẹ́ lówó yóò kọyìn sọ̀rọ̀ kí ni ìtumọ̀ kéèyàn kọyìn sọ̀rọ̀ kí ni ìtumọ̀ kéèyàn kọyìn sọ̀rọ̀. àwọn nǹkan míì tí tí ń ṣẹlẹ̀ lásìkò wa èyò èyò ìmájì tẹ́lẹ̀ wípé èyò máa sẹ̀mí èyò sì tún àwọn fìdílẹ̀ kan bẹ bí wọn pé tí tí ó ṣẹlẹ̀ bí yẹn ti kà nípa wọn tó ń padà wá ṣẹlẹ̀ bọ́tà àwọn ìdí yẹn rí iye nígbà mi èyí náà jókòó pé ìhun èmi ò mọ̀ pé irú ilé yìí pé ìhun ní ti lò sẹ̀mí ìyàtọ̀ tí yẹn ti lọ kí àwọn fìdílẹ̀ yìí ẹ̀yà àtẹwọ́ tó gbá àlẹ́ pé kò ní pẹ̀lú orúkọ pé à ń tó wà ní ìsìlámù wa pẹ̀lú lẹ́wà ní àti tẹ̀síwà pẹ̀lú orúkọ pé àfẹ́ẹ̀kì ẹ̀dá kò kí ni ìtumọ̀ orúkọ ọlọ́wọ́n bá àlùfáà kí ni ìtumọ̀ orúkọ ọlọ́wọ́n bá àlùfáà هو الرزاق ذو القوة المتين ọlọ́run ọba ní máa ń fún ẹni tó bá wù ní arúgbìkì nípa ọrọ̀ ayé ilé ayé yìí ò jẹ́ kankan lọ́dọ̀ ọlọ́run ọba yọba ní muhammadu sallam ti sọ nínú hadith náà kódà gan ilé ayé nínú òṣùwọ̀n ọlọ́run kò tó ìyẹ́ ẹ̀fọn ànábì ní tó bá tó bá jẹ́ pé nínú òsùn wọn náà ilé ayé yìí bá tó ìyẹ́ ẹwọ ìyẹ́ ẹ̀fá ó ní ọlọ́run ọmọ òbá ti tó ká kéde ní láǹfààní àti mo jẹ́ kàn wọ́n tó bówó rẹ ti pọ̀ tó ínkọ́ọ̀mù rẹ ilé ilé tó kọ́ mélòó ni ọkọ̀ mélòó ló ní bílíọ̀n mélòó ló ní nípa náà kì í ṣe mìíràn kì í ṣe òṣùwọ̀n kì í ṣe yá sí kìkì ọlọ́run nífẹ̀ẹ́ yà ọlọ́run ọba kò yà rẹ̀ torí pé ilé ayé ni ọlọ́run ọba máa fún ẹni tó bá wù ú kò sì sí yàtọ̀ láàrin kékeré àti ìṣòro. wọ́n á ní kéèyàn kí mùsùlùmí kó kọ́ yìí sọ́rọ̀ tó bá rúgbó ná kó wá tó àtọ́kọ́ náà pé òun ti dé kó wá tẹ ọkọ́ tó sọ̀rọ̀ kalẹ̀ ẹ wá bẹ́ẹ̀ fìyàn tiẹ̀ mufti ẹ wá lóhùn lókàn ẹ dákòtò rọ̀ lọ́wọ́. ṣàlùkù ìtura rẹ̀ torí pé àwọn èèyàn ẹni tó yẹ kẹ́ ẹni tó yẹ kẹ́ kẹ́ gbé pamọ́ ẹni tó yẹ kẹ́ gbé pamọ́ kó máa sọ àwọn èèyàn nù nítorí àwọn màsàdé àwọn àwọn èèyàn tó jẹ́ pé wọ́n wà sí inú fẹ̀ wọ́n ò dọ́kun mọ́ ìyàtọ̀ fókì. nísìnyí nígbà tí tíyàn bá tún ọrú ẹni báwọn tíyàn tún alẹ́ kí lèyàn fẹ́ sọ fọ́nà tó wá díjọ́ gbogbo àti ẹ̀yà kí lèyàn fẹ́ sọ fọ́nà. eléyìí kì í ṣe kí ṣubú ha eléyìí kò sí ṣubú ha nínú alámàrí rẹ̀ eléyìí ẹlẹ́gbọ̀n kan mẹ́rin. nǹkan tó kẹ́kù tí ìwọ tí ìtò ìtò kẹ́kù tí ìwọ fi máa pè pé lágbájá kejì rí ni kò sínú ìlàrú náà òní pé ìtò kẹ́kù òní pé kí wọ́n pè da gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó fẹ́ kó da kọ́ kó kọ́kọ́ kó ká kọ́ kó dá wa lórí pé ṣé n ti wí gan sọ́kùnrin rẹ̀ ń bẹ́ńbẹ́ rẹ̀ ṣé n ti wí yẹn yìí and does it still stand by them lókun ìgbà tó bá ti ṣe tí wọ́n pè ní ìjọba mọ́tò tó jà lórí rẹ̀ èyí tó ń pè ní olókìkí fa wà láàrin stéèjì ọ̀rọ̀ kan tó kù fún un tí o fi máa larúwọ̀ ìgbèjì máa lé máa lórí. ṣùgbọ́n nǹkan tó ń ṣe kúkúrú ta'budu الله ولا la به شيئا. شرك؟ shirk ẹbọ ṣíṣe ọlọ́run kò fi ọwọ́ ẹ̀ mú ẹbọ ṣíṣe. àwọn akáàrọ̀ ojú yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n style láti fi wíjú dáhùn um, uh, uh, kí lorúkọ rẹ̀ agbára tí ṣírkù ní làwọn gbólóhùn bíi ọlọ́run ẹ̀sìn kwájú so àwọn ọmọ dàgbà yẹn kó gbalẹ̀ mọ àwọn òbí wọn ni pé ẹ̀sìn òkúkú kwájú so ìdíjọba tó wá di kí ni bí ájú yẹn kan lẹ́sìn mọ̀ pé wala yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun tí kùránì yìí ọ̀pọ̀lọpọ̀ kò ní sọ fún òun gbọ́ lọ́wọ́ gbọ́ àyàfi kó jẹ́ bí ẹ̀dùn kò fi kí ni lẹ̀ kò fẹ́ bọ́ lẹ̀ eléyìí ni nǹkan àkọ́kọ́ gbogbo nǹkan mi tí yóò bá ti lẹ́yìn tòwí ìfi ọlọ́run ọba láàtó ìjọsìn fún ọlọ́run ọba òun nìkan náà fi là àwọn ẹlòmíì ó pè é ẹbọ lé àwọn ọmọ àti ọmọ lọ́wọ́ wọn àti kẹlẹ ọmọ ṣe wọn àti kẹlẹ ọmọ ṣe asàfihàn àti láti sọ̀rọ̀ àtúbà àti ọmọ ṣe asàfihàn hundred ẹ mọ̀ ṣe la ilaha illallah hundred kò sì gbọdọ̀ já kò gbọdọ̀ já lẹ́yìn ọ̀rẹ́ yìí ní yóò fi ṣèpadà wàá máa yíyàn pé tí bá ti gbé ọlọ́run bá kó yẹn yọ lọ́wọ́ àwọn àwọn àwọn ṣe àfihàn yẹn. irú iṣẹ́ tọ́nà wo ni wọn ò wọn ò fi hàn tọ́wò yóò àtẹ̀tẹ̀ yé yín pé o oh, ìdí máa ń tẹ̀kúrẹ́ rẹ̀ pé mò ń túbá lórí èyí tí mò ń ṣe rẹ̀ mo tún wọ mo ń tún Islam wọ̀ ní ojúmọ́ lára rọ̀ ẹ máa tún kálí máa ṣàhádà sí lójoojúmọ́ ìfúnwa rẹ̀ ẹ máa tọ́ra oríṣi ẹ sì máa tún kálí máa ṣàhádà sí tẹ bá ṣe tán ẹ sì tún ṣe àwọn ṣèkìyàtì ó ti ṣe àwọn ṣèkìyàtì ní ògbé microphone ó ní ẹyin ẹyin ẹyin lẹ ṣe ẹyin lẹ ṣe ògbó èmi ń ṣe òwò kìkì nílẹ̀ mi àmọ́ wọ́n ṣe òwò ṣe kí kí nìyẹn ní láti dìbò bàbá wọn. ìṣe àti ìṣe babaláwo ló gbéra rẹ̀ àfa ló gbéra rẹ̀ wọ́n dẹ̀ ń sọ ní gbangba pé ìwọ ń ta òògùn ó pọ̀fọ̀ ní gbangba so nǹkan tí àwọn wòlé pé ẹwà àwọn thousands tí wọ́n ń jókòó níwájú àwọn òmìnir tí wọ́n ń gbọ́ wọn tí pé àwọn ni oró ń lo tẹnu àwọn làwọn àfáà wọn ìwé ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe pàdé ọlọ́run nǹkan àkọ́kọ́ tá a ní Muhammad sallam sọ fún àárọ̀ bíi ó ní ta'budullah wa la tushrik bihi shay'a lórí pé lọ́pọ̀lọpọ̀ gbà nínú sẹ̀ríà nínú nínú àwọn àyà Kùránì nínú àwọn hadith àdá Muhammad ni sallallahu alayhi wa sallam ẹ̀rí pé tí àṣẹ tí al'amuru bil ibada bá wá ó sọ wọn tẹ mọ́ rí pé nípa kíni nípa ṣírk ó tẹ̀. wọ́n ní wa tuqimu salah lẹ́yìn àti ìmánì bá dúró tán èèyàn ó ṣiṣẹ́ lẹ́yìn àti ìyẹn bá gba kẹ́lẹ́mà ṣàhádà tán èèyàn olókùn nínú iṣẹ́ tó fi lọ́lá jùlọ òun náà nìyẹn torí òun ni sílà ti ń bẹ láàrin ẹ̀rú sọ́lọ́wọ́n ọba rẹ̀ kí o sì gbé ìrùn dúró gbé ìrùn dúró òun náà ní kí èèyàn kì í gẹ́gẹ́ bí adé muhammed sallam ṣe ní sọ́lú kama rà ìdùnnú ní ìsọ́lí bákan náà kí èèyàn sì kì í ní àsìkò rẹ̀ wọ́n tó fi ẹ̀sẹ̀ká kí o sì yọ zaka wọ́tá sí ro zọ́hìn eléyìí muhammed sallam ṣe ní ọba àgùn wọ́tá sí ro abdulrahim tí o sì so okùn ẹbí pọ̀ ìwé síso ṣíṣe ìgbìyànjú àti akitiyan láti rí i pé okùn ẹbí kò ti ọwọ́ èèyàn já ń bẹ́nu àwọn iṣẹ́ tí ó máa ń ṣe kiri tí ó máa ń sún èèyàn mọ́ àbíṣẹ́nà tó sì máa ń gbé èèyàn jìnnà sí iná tó náà wọ́n tó wọ́n ṣàgbéwà jìnnà sí iná. òní àjọ tẹ́lẹ̀ Ismail náà bí wọ́yìí. قال حدثني سليمان بن بلال عن معاوية بن أبي مزرق عن سعيد بن يسار عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خلق الله عز وجل الخلق فلما فرغ منه قامت الرحم فقال مه قالت هذا مقام الآعب بك من القطيعة قال ألا ترضين أن أصل من وصلك وأقطع أو وأن وأن أقطع من قطعك قالت بلى يا رب يا رب قال فذلك لك ثم قال أبو هريرة اقرأوا إن شئتم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم وني أبو هريرة radiyallahu ta'ala anhu àrùbá ìgbé dájúdájú òṣìṣẹ́ la muhammad sallallahu alayhi wa sallam sọ wípé khalaqa allahu azza wa jalla al-khalqa falamma faragha minhu oní ọlọ́wọ́ ọba ọba àdéjọ́lá ó dá gbogbo ẹ̀dá ó ṣẹ̀dá gbogbo ẹ̀dá falamma faragha minhu nígbà tí ọlọ́wọ́ bá ṣe àwọn ìṣẹ̀dá yìí tán qamati ar-rahim wọ́n ní bẹ́ẹ̀ ni okùn ẹbí okùn ẹbí ó bá dìde. fàkọọlẹ máa wọn ni Ọlọ́run ọba ọba ẹlẹjẹ náà sọ wípé máa wípé kí ló ọ kí ló ọ wọn ni máa níbẹ̀ yẹn wọn ni ìsìkàmẹ́yà ni wọ́n ní ìyẹn ni pé ẹbí yẹn nígbà ń pè ní okùn ẹbí ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba sọ di nǹkan téèyàn lè rí tó sì lè sọ̀rọ̀. ọba ní okùn ẹbí bá sọ wípé káàrẹ̀ هذا مقام الآعب بك من القبيعة okùn ẹbí wa ní ìdí ọlọ́wọ́n ọba eléyìí ni ibùdúró olùsáájì ìrẹ́ ọlọ́run nípa jíjí yẹn nípa nípa àìsò yẹn pé mo sáájì ìrẹ́ ọlọ́run ọba nípa àìsò mípọ̀ táwọn èèyàn máa ṣe yẹn ni pé ó wá ìsọ ọlọ́run ọba kúrò níbi káwọn èèyàn má máa ṣe kíni káwọn èèyàn má máa fọwọ́ pọ̀ wọ́n ní kọ́ọ́dá. ألا ترضين أن أصل من وصلك ní èdè lárúbáwá ń tí okùn ẹbí sọ níbẹ̀ yẹn ìyẹn ni pé ó pílẹ̀tì request ìgbé ìyọ́lọ́ ọ̀nà mo fẹ́ mo fẹ́ kó protect mi mo fẹ́ protection rẹ kúrò ní ti káwọn èèyàn wọn máa máa ṣe dé yẹn káwọn èèyàn máa máa gé mi. wọ́n ní ọlọ́run bá wá ní alátàrúbáyìn náà àfihàn mani wà ṣé o ní yọnu sí àfihàn wọ́sọ̀rẹ̀ ẹni tí kí èmi ọlọ́wọ́n ọba kí n so pọ̀ máa ra ní gbogbo ẹnikẹ́ni tó bá so ìwo okùn ẹbí pọ̀ ìyẹn ni pé ẹ̀sìn ẹni tó bá so okùn ẹbí pọ̀ sí pé ọlọ́wọ́n ọba ó ti kìnnì ọlọ́wọ́n ọba ó so èyí tó púpọ̀ mára rẹ̀ wà á tọrọ mẹ́ni kọ́tọ́ àti pé gbogbo ẹni tó bá já okùn ẹbí náà kéèmì náà ti kìnnì kémi náà kì í ọlọ́wọ́n bó kì í gẹ́gẹ́ bí ó ti so ẹni tó so mọ́ ẹbí pọ̀ bí ó ti so pọ̀ mọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò gé ẹni bí ó ń já okùn ẹbí ó gé kú lára rẹ̀ kọ́lẹ̀ bẹ́ẹ̀ ayà rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni okùn ẹbí ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́wọ́n ọba mo yọ́nú sí ìdájọ́ bẹ́ẹ̀ ṣẹ́ni bí ọlọ́wọ́n bá ti fún okùn ẹbí ní kíni ó ti dáàbò bónú ọlọ́wọ́n bá dáàbò bó kò ní bẹ́ẹ̀ tí ọlọ́run ọ̀bọ ṣe nínú kò ní fọ́kọ́ ọlọ́run ọ̀bọ kí hàn kúrò ní ara rẹ̀ kọ́lẹ̀ fẹ́lá kọ́lẹ̀ fẹ́dáàlì kẹlẹ̀kì kọ́lẹ̀ fẹ́dáàlì kẹlẹ̀kì wọ́n ní ọlọ́run ọba wa ní nígbà tó ti yọnu sí i ó ti rí bẹ́ẹ̀ fún ọ ó ti rí bẹ́ẹ̀ fún ọ ìyẹn ni pé a ti fún ọ wípé kó máa rí bẹ́ẹ̀ fún ọ gbogbo ẹnikẹ́ni. tó bá su ọ̀pọ̀ àwọn ọlọ́run ọba á fún yín tọ̀hún á fún mara wa ẹni tó bá jí ọ àwọn ọlọ́run ọba náà wọ́n ti dì á jì dà. ثم قال أبو هريرة رضي الله عنه اقرأوا إن شئتم lẹ́yìn náà Abu Hurairah radiyallahu ta'ala anhu sọ wípé ẹ lè kà tó bá wù yìí gbólóhùn ọlọ́run ọba ọba àdìjọ́ra fàdà àfẹ́yìntàn ìntàwọ̀lẹ́yìntàn àǹtọ́sílù ìkìlọ̀ ni ọlọ́run bá ní ṣé ó wù ẹ̀yin ni pé nígbà tẹ́yìn bá yí ẹ̀yìn padà kí ẹ máa ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ kí ẹ sì tún máa gé òkun ẹbí yín. níbi báyìí àwọn rí i pé ọlá tí ń bẹ fún sísun òkun ẹbí pọ̀ kì í ṣe kékeré ni. téèyàn bá ń fẹ́ kí àpẹẹrẹ àmì ọwọ́ ọlọ́run kó wà nínú àlámà yéèyàn kó wà nínú àlámà yéèyàn kéèyàn gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀ láti máa ṣògùn ẹbí pọ̀ lásìkò tá a wà yìí àwọn wọ̀sá ìlú wà tó ṣe pé yóò mú sísogun ẹbí pọ̀ náà rọrùn fún wa ju àtẹ̀yìnwá lọ. rìsáàtì àbí mélòó la láti fi pe ọmọ ọmọ ẹ̀gbọ́n bàbá ọmọ àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹ̀gbọ́n màmá àbúrò màmá àwọn ọmọ wọn ẹ àwọn àwọn tí wọ́n jọ bí wa papọ̀ káàtó sí lójú kan náà tọ́nà bá bo àdírí èèyàn bó tilẹ̀ wù kéèyàn jìnnà tó ẹ lè lọ ọ̀dọ̀ rẹ̀ ẹ lè lọ lónìí ẹ lè dé lónìí. bí adájọ́ kan ní Àbújá táwọn lọ́ọ̀yà kan máa dé kọ́ọ̀tù kan máa ní ìgbé ìdí lọ́ọ̀yà kan bá ní òun ò tí ì ṣe tán nítorí àwọn àdí kan òun ò ní lè proceed pẹ̀lú kéèsì ọ̀hún tí lọ́ọ̀yà kan ti kéèsì bá ń complain pé àdínkù lòun ti wá adájọ́ náà wà fún pé tó bá wá láti kó forty forty five minutes kíra rẹ̀ forty five minutes náà kù ṣùgbọ́n forty five minutes ni ojú bẹ lẹ́yìn rẹ̀ kọ́. sòtọ́lọ̀ bá bọ̀ àti yéèyàn bẹ́ẹ̀ bá ní èèyàn ní Lagos èyẹ́ lè lọ lónìí èyẹ́ lọ lónìí kó sì dégele kó sì dé nírọ̀ yọ̀ tí o bá lè ṣe yẹn èyẹ́ lè pè èyẹ́ lè pè tẹ́bá wo tí àlámọ̀rí wa ń lọ lónìí nígbà tí mo máa jókòó máa ń rò pé tí máa wo àwọn ọmọ mi máa rò pé àwọn ilé yìí ní ìsìn báyìí ta ni wọ́n mọ̀ nínú fámìlì. tí bá wò yẹn tán nítorí wọn pé ó dáa tábà fẹ́ kan ara wa tá a sọ pé òkè àwọn àdúrú kan náà ọ̀nà jìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn tá a jọ jọ um, máa yá di ẹ̀sìn alìdákẹ́ lónìí alìdákẹ́ lọ́la àǹtọ́lá ìsmáyé wà láti dé àwọn dà alọ́mọ́njókòó mìíràn kò sí ma kọ́nà kó forí hàn kọ́nà kó fẹ́ fọ́ ọ̀nà kan kọ́nà kó ṣe àmójúkúrò fún wa kò yẹ kí Jannatul Firdaus kò tẹ ìwò padà hàn. eré ìdánù àǹfààní as-suhbatu salihah ibi tí ìyẹn bá rìn sí tó bá kú ibẹ̀ wọ́n ti mọ̀nà tiẹ̀ tó bá jẹ́ ní ọtí ibẹ̀ wọ́n ti mọ̀nà tiẹ̀ ilé tẹ́tẹ́ títa ibẹ̀ wọ́n ti mọ̀nà tiẹ̀ tó bá jẹ́ mọ́sálásí ni alábàjá àjọ ẹlòmíì mọ́sálásí ni wọ́n ti ní rí mọ́tò òfin òkú ti kú ẹlòmíì ilé ọtí ni wọ́n ti ní rí mọ́tò òfin òkú kú. so tába lónìí àwọn ta ni a fi hàn àwọn ìyá ìwà láwọn tá a fọ tí wọ́n lè sá sọ́dọ̀ ọ̀run nígbà tí nǹkan bá nira fún wa àbí tó bá ní bùkátà sí nǹkan kan kan fi àwọn ẹni tíwájú rere téèyàn bá tí tẹ́nìkan bá fi àìsí tó bá lọ fi dájú àfún wa wọn á sọ àsọtẹ́lẹ̀ wípé gbogbo nǹkan tí lágbájá máa ń ṣe fún yín nígbà tó fi wà láyé bàbá ìyá ìyàwó àtọmọ gbogbo àsìkò tí bùkátà bẹ́ẹ̀ bá ti pé àwa rọ́pò rẹ̀ a ò rọ́pò rẹ̀ kì í ṣe pé wọ́n wí lẹ́nu rárá kì í ṣe pé wọ́n wí lẹ́nu pé àwa ni mọ́tò pé rẹ̀ wá ọba tó sanwó sí ilé ẹ̀kan ẹ̀mẹ̀jì ẹ̀mẹ̀ka a ti gbàgbé tábà san lẹ́ẹ̀mẹ̀ka gan ibi tí wọ́n bá ti sanwó sùkú ọmọ yẹn lẹ́ẹ̀mẹ̀ta wọ́n gbìyànjú. mo ti fẹ́ pé mọ̀sùlùmí àkọ́kọ́ ibi tó ti wọ́ wá òun náà ní sílẹ̀ tó rọ́ọ̀nì ìgbàgbọ́ ẹ̀ ẹ̀mú téèyàn bá kú tó fi ọmọ tó fa àwọn ọmọ alẹ̀ responsibility àwọn ọmọ tí wọn ò tíì tó tí wọn ò tíì tójú bọ orí ìdálówà orí àwọn àwòrìyà àwọn tá a lọ àwọn àwòrìyà àwọn ọmọ àyà bàbá rẹ̀ àwọn ẹni nílẹ̀ dọ́rọ́jẹ̀ kúùlà. ṣùgbọ́n tíyà nìyẹn nísìnyí ó ti dégé ni ó ti wọ́ lọ́pọ̀ báyìí pé àwọn ọmọ tá à ń bí wọn ò mọ àwọn wọn ò mọ àwọn ọmọ àyà wọn lọ́pọ̀ ọ̀pá tí wọ́n bá ti mọ̀ wọ́n tán wọ́n máa wọ́n mọ̀ wọ́n ní mímà tí àjòjì máa ń máa àjòjì. èrìgbè nígbà táwọn wà sí ìdìbò kò rí bẹ́ẹ̀ ìlú bàbí àwọn tábà ní ká fòpin ẹbí pọ̀ lónìí àwọn táwọn ọmọ táwọn fòpin ẹbí pọ̀ pẹ̀lú wọn àwọn tí àwọn òbí wa mú wa máa ní ìta àgàgà àgàgà lórí ìgbà mọ̀ wọn. so ẹ̀sìn islam ètò ìsẹ̀lẹ̀ yìí yàtọ̀ sí pé ọlọ́run sàn yàn lẹ́sàn-án sábà wo bí tẹ̀lé ṣe ń lọ gan ó ní àǹfààní nínú ètò ìbájọpépọ̀ àti ètò bá a ti ń tẹ̀lé láàrin ara wọn. torí pé wọ́n ulul arham ba'duhum awla bi ba'd. fẹ̀lú ní ẹ̀rí pé kí fi ọ̀pọ̀lọpọ̀ ìrun náà ní kí kí kọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ àrí àwọn súnàmù kan náà ti ń ṣe lọ títì ọlọ́run ó lè jẹ́ títí tọ́nà wọn bá ṣe ní ọ̀rùn fún ní sísokùn ẹbí kọ̀ ó lè jẹ́ títí sísokùn ẹbí kọ̀ lọ́lọ́run ṣe ní ọ̀rùn fún ó lè jẹ́ títí náfìlà àti ẹnu náfìlà àti ẹ̀ tọ́nà ń ṣe ní ọ̀rùn fún bákan náà gẹ́gẹ́ bí sísokùn ẹbí kọ̀ kó ṣe ní ọlá tó tóbi yìí bẹ́ẹ̀ náà ló yẹ kó bá ẹ̀rù gbogbo ẹnikẹ́ni tí ìbá ń jà wọ̀ fún ẹbí ilé bá jẹ́ pé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ kí okùn ẹbí kó ti àtọwé yẹn já in any circumstance ibi àwọn ti bà mí lọ́kàn jẹ́ láíláí àrọ́mọdé ọmọ ìrìn ìbò gbọ́dọ̀ bí ilé wọn ẹlòmíà ẹlòmíà máa lé ní irú ẹ̀ tí mo bá dì í lórí ìyàwó òun àbúrò rẹ̀ ni o bàbá kan náà lójú wọn ìyá kan náà lójú wọn ìdí ayé rẹ wà ní òun àjẹgbọn ẹ lórí ìyàwó òun ọmọ òun yóò tó ṣépè kalẹ̀ ju kó tó kú pé tóun bá kú tán ẹni tó bá délẹ̀ èpè tí ó wù ú mùsùlùmí yìí ṣe rẹ ibi tó kún ẹbí tó lágbára dé ẹ̀sìn Islam ò gbà fún wa gan wípé nítorí pé wọ́n bà wá lọ́kàn jẹ́ àbí nítorí pé ẹbí wa ó fara ní wa tòun ti bẹ́ẹ̀ ẹ̀sìn sáwọn ògbé ìlókun ẹbí rẹ̀ kò sí nìyí kò gbé kò lórí wa. àbí torí pé ẹbí wa nígbà kì í ṣe mùsùlùmí ẹ̀sìn sáwọn tó lóun ò ṣe nìyí wọn ò gbé kò lórí wa. tó kéèyàn bá kó méjèèjì yìí pọ̀ wọn láti ń bẹ nínú ẹ̀ àti dẹ́rù báyìí gbólóhùn gbólóhùn pé wàá tọrọ màǹkàfà ó dẹ́rù báyìí nítorí pé ẹni tọ́lọ́wọ́ bá bá yọ wọ́n lára máa yẹ ẹ̀kọ́ òdòkẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ síla àbí Muhammad sallallahu alaihi wa sallam máa sọ wípé ìrì ọlọ́wọ́ bá máa dá ọ̀rọ̀ ara mi dá mi tọ̀rọ̀fáta ayé lóbi wọn ká tìjú káyà tọ́rọ̀fà yẹn kìí ṣe bí tìjú téèyàn máa ríflẹ́tì ṣíṣẹ́jú ìrìn tọ́rọ̀fà kìí ṣe bí téèyàn tìjú fún ara rẹ̀ ká ojú tó ń sẹ́fúnra rẹ̀ di wọn kó ti sísẹ́jú dákun má ti dá ọ̀rọ̀ ara mi dání. bó wa ni alámọ̀rí ẹni tó jẹ́ pé ọlọ́run ní òun ti òun jí èyí náà. wọ́n ní حدثنا الكميلي قال حدثنا سفيان عن ابي سعيد عن محمد بن ابي موسى عن ابن عباس قال وآتف القربى حقه والمسكين وابن السبيل ابن عباس ترجمان القرآن رضي الله تعالى عنه وأرضاه يعني في آه، رغبته في ثم القرآن كونما و آه، سعادة محمد صلى الله تعالى عليه وآله وسلم وني وآتي ذا القربى حقه يوسف أو على صمى أو يوسف نصمى نيكور يعني ẹni tí ẹni kàrọ́bà pẹ̀lú rẹ̀ ẹni tí ẹni ìbátan pẹ̀lú rẹ̀ fún ní ẹ̀tọ́ rẹ̀ wọ̀lùsí fún aláìní ní ẹ̀tọ́ rẹ̀ tó o bá ní aláìní ó lẹ́tọ̀ọ́ nínú tó ní tí o bá ní ẹni tí ò ní ó ti lẹ́tọ̀ọ́ nínú tí ò ní wọ́n ti nà sẹ́bí àti. قوني نياته قوني السبيل للبعض قوني قال بدأ فأمره بأوجب الحقوق يعني ابن عباس رضي الله تعالى عنه وارضاه أنشي تفسير آية واني قلوه بأبداله أمك بأوجب الحقوق بل انتبينا ياتي منه شنين منه عويته ودله على أفضل الأعمال ìjọ ọlọ́wọ́ bá wá tọ́ka ó tọ́ka ìyẹn pé ó tọ́ka mùsùlùmí tí ọlọ́run dájú ọ̀rọ̀ kan nínú kùránì yìí ó tọ́ka rẹ̀ lọ sí ìdí iṣẹ́ tó fi lọ́nà sí lọ. ìdà káàdà ìdàgbò ṣẹ́yì ìdà káàdà ìdàgbò ṣẹ́yì tí nǹkan kan bá bá pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé tọ́lọ́wọ́ bá rọ̀ ọ́ lọ́rọ̀ ọlọ́wọ́ bá wá ní wá ní fàkọ́lẹ̀ wà á fún onísùnmá alábàkan ní ẹ̀tọ́ rẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ìyẹn ni pé ẹni tí ọlọ́wọ́n bá rọ̀ lọ́rọ̀ lọ́lọ́wọ́n bá pa láṣẹ kó ṣe ẹ̀tọ́ fún àwọn oníbàkan rẹ̀ àwọn olùmọ́ni wọ́n lé lẹ́yìn ìyẹn pé wọ́n á ti amúrù àṣẹ lọ́lọ́wọ́n bá pa. Al-Imam Abu Hanifa ó ní ọ̀ranyàn ni lórí èèyàn tí ó ná nínú dúkìá rẹ̀ fún gbogbo nǹkan tí wọ́n bá ń pè ní qaraba al-usul wal-furu' ìpìlẹ̀ àti àwọn ẹ̀ka kí ni ìpìlẹ̀ àtàwọn ẹ̀ka ìpìlẹ̀ náà làwọn òbí lédè àwọn ẹ̀ka àwọn làwọn tí wọ́n tà dára sí ẹ jáde tí wọ́n ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ìmọ̀mọ̀ Abu Hanifa wa ni kò mọ lórí bẹ́ẹ̀ ó ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ àtàwọn tí ìyá àti bàbá tí wọ́n kan má ó rọrùn ẹ̀yìn kí n ṣe ìfàkùrù yìí àwọn olùmọ̀yókù wọ́n ní èyí tí ó ràn yàn òun náà ni al-usul wal-furu' ìyókù nàfílà òbí méjèèjì ọ̀ràn àyàn ni àwọn ọmọ fẹ́yàn bí àti àwọn tí gbogbo tí ó ń jẹ́ ìyá yìí ọ̀ràn àyàn ẹ̀tọ́ ni. ó ní ọlọ́wọ́n bá wá ní wọlé tí ìrìn ọ̀dùn ẹ̀fẹ̀rí àtàláìrí àti gíní àti onírin àjò sòdì ibi tí bóyá fọ́bù kan àti lọ́lá kan ni pé èèyàn fún aláìní nítorí wọn bá ṣe lọ́nà èèyàn lé lórí èèyàn nínú dúkìá rẹ̀ ló ṣe yẹ ló ṣe yẹ. wọ́n ní wàá yẹ́nàwó ìdá ẹ̀mí ẹ̀kọ́ ní ìdẹ́hùn ṣẹ́yìn ọlọ́run ọba tí wọ́n á mùsùlùmí tí ò bá sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba kọ́ lẹ́kọ̀ọ́ ṣé ìfọ̀yẹ̀kù kí ni ó wí فقال وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها في شركة تبارا لنوع tó bá mú ọ ṣẹ́rí kúrò lọ́dọ̀ wọn ẹni pé wọ́n ní bùkátà sí ọ ṣùgbọ́n ò ní nǹkan tó lè ṣẹ́jẹ̀lẹ̀ ò ní nǹkan tó lè fún wa látàrí pé òun retí ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́mọba rẹ̀ kàrùtù ha fọkùnlẹ́hùn àwùjá mẹ́ṣúra àwọn tí a pè ní zawil kurba yẹn àtàwọn masaki àti ibnu sabi ó ní mọ́kàrà ìní máwà mọ́kàrà ìní mọ́kàmá bàbá mọ́kàmá ìyá mọ́kàmá yàwó mọ́kàmá ọmọ. eléyìí ẹ̀kọ́ tó ṣe pàtàkì ni ìjọ tó o bá ní òun ni ọlọ́wọ́n bá ní sọ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó rọrùn fún wọn. ọ̀rọ̀ dáadáa ìlà tẹ́tẹ́ yẹn sọ nínú irú ìṣèṣì bẹ́ẹ̀ eléyìí nínú àbáṣe ní rìyàlọ́ọ̀fù dáadáa ní wàá tọ́ orí tó o bá ní ọlọ́wọ́n bá ní fún àwọn olùbátan lẹ́tọ̀ọ́ wọn fún àwọn aláìní lẹ́tọ̀ọ́ wọn fún onírìn àjò tí nǹkan ìrìn àjò rẹ̀ tó tán lórí ìrìn àjò fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ọlọ́run ọba wa kọ́ wa lẹ́kọ̀ọ́ àsìkò tá a bá ní tá retí pé kọ́ ọlọ́run oṣù àwọn olùmọ́ ní ìgbàgbọ́ àti wọn sọ wípé nígbà tó ká èyí tó wá ní ìdẹ̀tẹ̀n ìdẹ̀tẹ̀n hasanatan ka'annahu qad kana ṣàdéhùn fún wọn pé ìní ṣùgbọ́n pẹ̀lú ògbó ọlọ́ọ̀ tọ́lọ́hún bá ṣe fún mi màá ṣe fún yín. ni pé àdéhùn dáadáa àfi jíjẹ́ bí wàá fi jẹ́ dájúdájú àdéhùn náà ti ṣe kí ni àdéhùn náà ti ṣe. ó yàtọ̀ sí a um, kò sí wá pè mí lálẹ́ àná. bàtí alẹ́ àná ló lọ pè ní o sì mọ̀ nínú ẹ̀mí ara rẹ pé tó bá pè ọ lóoru gà ẹlòmíì ọwọ́ ìrìn ìrìn lọ́wọ́ rẹ ẹlòmíì ẹrù pé yóò kó ọ̀tá rí rẹ. sòkè yẹn sọ̀rọ̀ dáadáa lásìkò tí yẹn ò ṣe kí ni lásìkò tí yorùbá ní eléyìí ni ẹ̀kọ́ tí kúránì kọ́ wọ́n ní wàlẹ̀ alẹ́hu ayẹ̀kúnà insha Allah wọ́n ní wàlẹ̀ alẹ́hu ayẹ̀kúnà insha Allah ibn abbas radiyallahu ta'ala anhu wa arda wọ́n ní tí lásìkò tó ń retí pé kọ́lọ́wọ́ bá tiẹ̀ wọn náà tí wọ́n sì ń retí lágbọ̀dọ̀ rẹ tó sì níyàn wọ́n ní sọ gbólóhùn tó dáa fún wọn gẹ́gẹ́ bí àdéhùn pẹ̀lú pé tọ́lọ́run bá tọ́lọ́run bá gbà sí yìí ẹ kúrò ń ṣe fún yín ìmílì sí ẹ má bínú. pẹ̀lú ìrètí wípé oore tó ń retí lọ́dọ̀ ọlọ́run ọba yẹn yóò ṣe kiri yóò rí bó ṣe ń fẹ́ oníwàlá àtàjà àlùyẹ́dẹ̀ tẹ̀mọ̀gbọ̀lú lẹ́tẹ̀ǹtì làwọn bákan náà lọ́wọ́ ọba ní bákan náà má bí ọwọ́ rẹ má bí ọwọ́ má mú ọwọ́ rẹ ní dídè lọ sí ọrùn rẹ yẹn kí wọ́n ní ááyà yìí wọ́n ní ọlọ́run wá ti ṣe àpèjúwe ahun ni ọlọ́run bá ti ṣe àpèjúwe ahun láàtọ̀ ọ̀sẹ̀ ìṣẹ́yìn àyè ẹ̀jẹ̀ ti dé gbogbo owó tilẹ̀ gbóni tó kí nǹkan kan ò lè ṣégin mi kí nǹkan kan ò lè jáde lọ́wọ́ rẹ̀ ẹnì kan kan ò lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ irú wọn ni ànábì sọ̀tẹ́lẹ̀ ti fatuwa fún ìyàwó wọn pé tó bá ti tó bá ti kówó kalẹ̀ tó ti rí pé owó náà ní ìṣirò torí pé kì í ṣe owó tí ò ní ìṣirò ni kò ní fún ìyàwó ó ní o kò ní tọ́yàwó kò ní tọ́mà bí ìgbà tí tí wọ́n bá ń tọrọ jẹ ọkọ sì ní ẹlòmíì gba débi pé gan àwọn níbọ̀ ni wọ́n máa ni wọ́n máa bọ́yàwó àtọmọ rẹ̀ ó sì ní ẹlòmíì ò ní ẹlòmíì ò ní ìtúfi dá jùlọ ní pé tí ẹni tí ò ní tó bá wà nítòsí èèyàn láti kò téèyàn ní ṣe ìdíṣẹ́jẹ́ àti wàlúùsù kòkòrò ní wípé ká máa ká má retí onígbà tó bá ti gbẹ onígbà tó bá ti sọ̀rọ̀ ìní túmọ̀ wá áàtì ìdàlùkúrúbá kọ̀ọ̀kú ọlọ́run wá pàṣẹ pé kò fún wa má retí tí ó dìgbà tó bá sọ̀rọ̀ ìgbà tí ò ní kí kò wá lẹ́nu tí ó fi sọ̀rọ̀ tìlú ọmọ òjì bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ti ń fi àpèjúwe ahun ẹni tí ó ka ọwọ́ rẹ̀ kù yóò wá gbé sí ọrùn ìyẹn ni pé kò ṣe náà àti na ọwọ́ náà bí gbogbo yóò pọ̀ ẹnìkan nìkan látọ̀ àfihàn àti ẹgbẹ́ ònífẹ́ ni wọ́n ní wọ́n tó ha kùlẹ̀ bákan náà má yà gbogbo ọwọ́ náà ní yíyà àyàtá ìyẹn pé kí wọ́n tún wọ́n sí kó wà nínú kíni nínú bó ṣe ń fún àwọn èèyàn wọn ni tó ọ̀sìn ìmọ̀ ìdàjì mo yàwó rẹ láyà nígbà tí o máa ń fún àwọn èèyàn wọn ni fàtẹ́kọ̀ ọ̀dà màlúmẹ́n màṣúra tí lẹ́yìn bàtò bá wá tó bá yàwó rẹ láyà ní àyà tán látàrí fún fáwọn èèyàn ó wà padà jókòó ní ẹni tí à ń tẹ̀lé ẹni tí ẹni tá à ń já lẹ́bi tó wọn àti ń jára rẹ̀ lẹ́bi tó ní bùkátà tí ò àwọn abáfẹ́ náà olùmọ́ni mahsuran maluman látọ̀dọ̀ yẹlúmu kẹmẹ̀yà kíkà báàdù Ibn Abbas ni nítorí ẹni tí ó wà lẹ́yìn lẹ́yìn wá gbà tí o ti ya tó ti ya ọ́ ẹ̀ láyà àti aládàbí kó ń fáwọn òun ẹni tí ó wà lẹ́yìn wá gbà yẹn kò ní ṣe kíni kò ní rí nǹkan kan fún ó wà á di ẹni tí wọ́n ṣe kíni ẹni tí wọ́n dálẹ̀ wọ̀lẹ̀ àyè jù bẹ́ẹ̀ ń mahsúrọ̀ ni kọ̀dì àtẹ́rọ̀ jẹ̀mán kọ̀dì àbẹ̀ ìdáwò ẹni bí òfun ó ti ṣe kíni ó ti sọ di ẹni tí ò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ kí nǹkan kan ò ṣẹ́kù ní lọ́wọ́ rẹ̀ náà so nǹkan tí ṣẹ́yà à ń kọ́ àdúgbò náà ni pé ìwọ̀n túnwọ̀nsí ìwọ̀n túnwọ̀nsí. wà mahallu ṣáàrẹ̀ nínú hadith náà òun náà ni ṣíṣe dáadáa sí àwọn alábàtàn látàrí gbígbọ́ bùkátà látàrí gbígbọ́ bùkátà nífin ọlọ́run bá sí rẹ̀ ọlọ́run bá sí rẹ̀ ó sì hàn sí gbogbo gbogbo èèyàn gbọ́dọ̀ ń bá sí rẹ̀ ṣùgbọ́n ìsókun ẹbí rẹ̀ ìsopọ̀ ẹbí rẹ náà kò kò tayọ kíkí ó bẹ́ẹ̀ kíkí ti ń dí wọn lọ́rùn ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó kì wọn ká ó kì wọn káyé ó kì wọn káyé ojú sì ń pa wọn. kò sí ìtumọ̀ ó tí ì ó tí ì sokun ẹbí lókòókò nítorí pé wọ́n lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ nínú tọ́lọ̀ ń ṣe fún tọ́lọ̀ ń ṣe pọ́ láti pé kò fún wa ẹ̀tọ́ lọ́lọ́run sì pé wà á ti dà ìkóróbá àkàkù oníbàtà yìí nígbà tọ́lọ́wọ́ pè jẹ́ wọn tọ́lọ́wọ́ bá ti rẹ̀ ọlọ́wọ́ bá ní kò ṣe kiri kò ṣe ẹ̀tọ́ fún nínú tọ́lọ́wọ́ bá fi ràn lọ́rọ̀ kí ọlọ́wọ́ bá ti wọ́n ṣe ṣe lọ́rọ̀ fún wa. a ó báyìí nítorí àsìkò rẹ̀ nílá ṣùgbọ́n aláwọ̀ náà sára rẹ̀. náà àwọn aláṣọmọ àwọn olùbátan. Eh, eléyìí eléyìí wọ́n ń wò pé ó ní àbí wọ́n ń wò pé ó ní ṣùgbọ́n reality ni pé kò ní. ọlọ́run ò ní fi mú nínú irú ìṣèṣì rẹ̀ ṣùgbọ́n jí tó fi dájú ní pé kéèyàn eh, kéèyàn tó bá jẹ́ pé sọ̀rọ̀ pé ìsúnmọ́ yẹn náà ìbátan yẹn náà ìpele ìpele ni òbí méjèèjì ní ìsìn kí èèyàn dé kí wọ́n rí àárín yàn fẹ́ẹ̀sì kí èèyàn dé kí wọ́n mọ̀ pé kò sí òbí méjèèjì tí wọ́n fi ní máa fi ojú pé nínú àwọn ọmọ yìí lágbájá tí wọ́n ní kàmú tiẹ̀ báyìí torí pé àgọ́mṣẹ́ àwọn ni pé ó ṣe gẹ́ni ó ní assumption wọn ni kò ní so kéèyàn clear doubt wọn nípa uh, financial handling èèyàn sẹ́yìn ati, àwọn uh, tí tí tí wọ́n yọ bí wa ẹ̀gbọ́n àbúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbẹ̀ sí pé èèyàn lè èèyàn lè fi àdúrà èèyàn hàn sí wọn nítorí pé pàápàá jùlọ tí ẹ bá ti rí i pé wọ́n ń àdìmù pé ẹni sókè tí wọ́n mọ financial standing yìí bí kì í ṣe pé èmi àníyàn àti èmi náà rí ìṣèṣì rẹ̀ ṣùgbọ́n èmi gan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí fẹ́ẹ̀mẹ̀ tí òfin ní sí ìkùnsínú. torí ẹlòmíì ẹlòmíì àìmọye okùn ẹbí tó ti já tó ti bàjẹ́ látàrí pé ọlọ́run kẹ́ nìkan nínú fámìlì àbí àzíwò kọ́lọ́run kẹ́ àwọn ọmọ àwọn ọmọ tí àwọn ọmọ àyà rẹ̀ ń bí wọ́n dàgbà pẹ̀lú ìkórìíra àwọn ọmọ títàn ń bí torí pé àtàkẹ́yìn láìpẹ́ àdébà Muhammad sọ̀rọ̀ sọ pé alhubbu yutawara walbugdu yutawara. ipe ìfẹ́ àwọn ajogun rẹ̀ ìlú tàbí yóò tẹ̀lé pé bàbá àwọn bàbá wọn nífẹ̀ẹ́ lágbájá wọn nífẹ̀ẹ́ aláṣẹ lágbájá wọn nífẹ̀ẹ́ ìgbà mẹ́rin bọ̀dá lágbájá òun kó wọn jẹ́ sí àwọn bàbá náà wọn ò fámìlì ó kàn jọ ọmọ dáadáa tí tó mọ ẹ̀tọ́ ni ló fà sí bàbá yín fi mú bí ọmọ ẹni tí bàbá yé ẹ̀yìn ẹ̀yìn náà yẹ pé ẹ̀yìn náà ti dìbò ẹ̀yìn náà nífẹ̀ẹ́ bákan náà ẹni tí ẹ bá dàgbà sí ẹ dàgbà bá pé wọn ń kórìíra ẹ̀yìn náà wọn ti dìbò ẹ̀yìn náà jogún ìkórìíra so láti avoid irú àwọn situation yẹn àwọn tí kò bá ní sí bọ́rọ̀ ìnira nínú kéèyàn sàlàyé ara èèyàn fún wọn kéèyàn ṣe fún wọn nítorí kọ́kàn wọn lè ṣẹ́gi ni kọ́kàn wọn lè fúyẹ́ ọláwà náà. Thank الكفر الكافر ابو الجلال منذ nǹkan tí jẹ́rìí àǹsọ́ náà ní ìgbà pé kí situation bá bá wàrà ní pé ẹ̀mí dẹ́kun ọlọ́run bá ń kí ẹ sọ kọ́wọ́lẹ́ni mẹ́sìlẹ̀. ẹ ní fìfè nínú tọ́nà bá ti wá bá padà wá bo lẹ́yìn ọ̀rẹ́ yìí láì jẹ́ kó béèrè ẹ sì fi nǹkan ránṣẹ́ ẹ bá ń tẹ àǹkan fáwọn ọmọ òní pé sábàbù kan sábàbù kan náà sí okùn ẹbí nígbà tí ní òun situation náà wà zero zero zero zero ní àkáǹtì rí láti kọjá kó o ti ṣe kí ìyẹn náà kí ìdìbò kí ìyẹn náà bá ti dìbò pé ní ìwọ ti ṣe èmi jẹ tó mo ti délé tí mo wà. o ní gbé nọ́mbà tí wọn gbàrà tí wọn bá dúró bùkọ́ lọ́yẹ̀ kéèyàn ti ti nọ́mbà jẹ nàgbé yìí fat mo tẹ̀ sí ìdí jẹ tẹnu pé ọkùnrin ti ṣe nù o tu nù o tu nù so ṣètọ́nù ó lẹ̀ máa fẹ́ náà sí ni yóò máa jò pé fẹ́ẹ́ so inú màá ti jẹ́ sí pé sísokùn ẹbí pọ̀ kì í ṣe ẹni tí mo ṣe dáadáa tí mo ṣe dáadáa tó ṣe dáadáa sí mi mo bẹ̀ wò ó bẹ̀ mí wò pé kì í sọ̀rọ̀ ní sísokùn ẹbí pọ̀ sísokùn ẹbí pọ̀ gangan ni ìdíjú ẹ pé ó bẹ́ já èèyàn ní èèyàn ń lókè èèyàn ń fà á pọ̀ láti ẹ̀ǹdì kan òun gangan ni ojúlówó ìgbà tó wà tẹ́ǹtì nìyẹn tó tẹ́ bá wo àwọn ẹ̀kọ́ tí Abdullahi Abbas tí wọ́n fi ń hàn wáyé wọn á ẹ̀rí okùn ẹbí yẹn là àjẹkó ṣe dènà ìlà àjẹkó já tí wọ́n ti pé mà kò sí àfẹ́ kí a kanra mọ́ ẹni tí ó ń ẹ̀sìrẹ́kì pé ó yẹ ká lè ràn wọ́n lọ́wọ́ gbájú tó jẹ́ sí pé àwa fúnra wa àwa in situate condition láti ṣe kí láti lè ṣe ìrànlọ́wọ́ ẹ̀ náà sẹ́. ẹnìkan. Hmm. ló lọ́jọ́ kẹta èèyàn pàkíyèsí rẹ̀ ni bẹ́ẹ̀ sìn èèyàn pàkíyèsí ẹ̀ èèyàn pe àkíyèsí ẹ̀ wípé kò sí àdúrà òtún ṣíṣe ìbẹ́nu àwọn àbòsí táàmù ń ṣe fáwọn òkú wa tó ó kú lónìí látàdúrà fún ó di ijọ́ mẹ́ta tí ń bọ̀ ká tó ṣàdúrà fún ó dẹ́yìn ọ̀sẹ̀ kan ó dẹ́yìn ogójì ọjọ́ ó kú ọdọọdún so ẹni tí bàbá àbí ìyá kú ní ìṣẹ́ látòjú ètò ara tí wọ́n lọ oríṣẹ́ tí wọ́n dé tí wọ́n ṣàdúrà fún tí wọ́n ní apàdé ní ìjọ kẹta o gbogbo ẹ̀yìn àfẹ́ ẹ̀gbẹ́ tí wọ́n lọ ṣàdúrà fún ìjọ kẹta ó ṣàdúrà fún ìjọ kẹjọ fún àmọ́ yìí pé ah, àwọn ọmọdé òkú wọn gbìyànjú wọn náwó tí bá rú ẹsẹ̀ owó táwọn afáwọn kó jọ so ogójì ọjọ́ yóò àpò ọdọọdún eléyìí àbòsí ni àbòsí ni zulm ẹni tó àwọn tó wọ́n lẹ́tọ̀ọ́ sí kí ẹ máa ṣe tọrọ àmójúkúrò ọlọ́run fún wọn ní gbogbo òrèkóòrè so yóò àti pé èèyàn ń wò pé èèyàn ti discharge responsibility yẹn so nǹkan táwọn dídà yẹn tí wọ́n ti tí wọ́n ti gbìn sí ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn tí wọ́n ti rò pé táwọn bá ti sọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ táwọn náwó àwọn ti discharge responsibility tó wà lórí àwọn so irú ẹni bẹ́ẹ̀ yẹn ó pè àkíyèsí rẹ̀ fún yín sí pé kò sí àdúrà ọjọ́ ọjọ́ kẹta nínú Islam bákan náà kò sí láìsí nínú kéèyàn sọ pé ẹnìkan kú fún mi ẹ bá mi ṣàdúrà kan kò sí láìsí nínú bẹ́ẹ̀ ṣé ṣùgbọ́n ká forí ẹ̀ sọ ọjọ́ mẹ́ta ṣé ń sìn èèyàn ó pè àkíyèsí irú ẹni bẹ́ẹ̀ wallahu ta'ala alam ìgbà tó ti jẹ́ sí pé mùnásábà ọjọ́ mẹ́ta yẹn ni kò yẹ kí èèyàn pín fẹ́ǹsì mùnásábà ọjọ́ mẹ́ta yẹn ló pe ọkùn kò yẹ kí èèyàn pín. kò mọ̀ pé ọjọ́ mẹ́ta wọn fẹ́ ti ṣe. Ìjọba ìdílé àìsí lórí lórí ẹni tó pín dẹ́bí nù gbà yẹn ṣùgbọ́n tí tẹ bá pàkíyèsí rẹ̀ lẹ́sìn tó pín jẹ́ nínú kílẹ̀ tó ẹ ó contradiction nù náà apàkíyèsí yẹn pé nǹkan tó ṣe kò dáa nǹkan eléyìí ò bẹ́sìn ni ṣùgbọ́n nǹkan tó kú pé wá àṣegẹ́ ni àtọ̀pẹ́ sẹ́yìnsì nǹkan tó pé wá pé ṣùgbọ́n ẹni tí wọ́n gbé ikú tó pé láti fi wé tí òun máa nǹkan tí wọ́n fi orí ẹ̀ sọ kò sí láì fi orí ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ẹni tó ṣe yẹn ó yẹ ká ṣe kẹ́ni ó yẹ ká pàkíyèsí ẹ̀ wallahu a'lam náà ìbéèrè parí nítorí àsìkò náà. tó ṣe ilé ayé ti bá wọn. àbíbi ìgbàlè ìṣẹ̀lẹ̀ náà kò ṣe kò ní àti sáwọn ọ̀la àtọ̀ àtọ̀ kò ó kí ni làwọn sọ̀rọ̀ yìí wọ́n ṣe dáadáa pọ̀ kò dúró òjò àwọn tí wọ́n fẹ́rẹ̀ á ṣe àdúrà pé àdúrà ẹ̀rọ ọmọ báwò báwo ṣe àdúrà fẹ́rẹ̀ ẹ̀rọ ọmọ báwò ni àbí ìjẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ ṣe ilé ìjẹ̀jẹ̀ ní ọmọ méjèèjì ń tẹ̀yàn ṣe then uh, àwọn ẹ̀rí fi fi hàn wípé òkú a máa ṣe àdúrà tá à ń ṣe fóòkú lẹ́yìn ìgbà tí òsì máa máa ṣàǹfààní fún sọ yẹn sì kódà kó jẹ́ sí pé mùsùlùmí tí ìsìláàmù rẹ̀ ṣe kí tí ìsìláàmù rẹ̀ mẹ́hẹ̀ ni bó tilẹ̀ wù kí ìsìláàmù èèyàn kó mẹ́hẹ̀ tó tó bá kú ní mùsùlùmí àkéyìdá ahlu sunna wal jamaa ni wípé ọ̀sẹ̀ pé ah eléyìí kò sí èmi yìí ní ẹ̀ná ní ò níbo ta ló sọ fún mi pé wà lónìí sẹ́yìn so bó tilẹ̀ wù kí ìsìláàmù èèyàn kó mú ẹ̀hẹ̀ tó tó bá kú ní mùsùlùmí àkéyìdá ahlu sunna wal jamaa ni wípé a máa rí kan àánú ọlọ́run sẹ́yìnsìn á máa rí kan àánú ọlọ́run á sì máa tọrọ àforíjì ọlọ́run lópin ìgbà tó bá ti kú ní mùsùlùmí ọdún àgbà tí a ti fáwọn òkú yẹn a máa ṣe kí a máa ṣe wọn ní a máa ṣe wọn láǹfààní náà wallahu ta'ala alam subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa Thank you.